ah pekele <laughs> pekele arúgbó jẹ gbèsè àṣegún wà ha ha ha, fẹ́ parí adébọdẹ lẹ yorùbá eh, àṣẹ àgbọmọdù lágbègà o <laughs> ìta àti títa yàrá àti ha ayé ṣe wọrọ ọrùn mọmọdù ọ̀rá kòkó kòrí ní adébọ parẹ lu bàbá rẹ̀ ṣebí bàbá mọmọdù rẹ̀ àbí yẹ ni àwọn ọmọ àwọn ọmọ àwọn àbúrò Muhammadu, àwọn ọdẹ Muhammadu. ló ń gbégún yìí o àwọn àròlé Muhammadu ló ń gbégún yìí o táyà àfọ olórí ibù kan lọ́nà wò táyà lọ dènà dégún ẹgbẹ́ òkúta ṣe kékeré àtàwọn ìwéré ti lọ́rin ilẹ̀ ilẹ̀ ilẹ̀ Muhammadu ní tí a fẹ́ gbàsùn ẹ̀kọ́ rí Òṣogbo ẹ̀kọ́ rí Ìlọrin àṣegúnlé sẹ́yọ́ Saudi ọjọ́ kí wọ́n pẹ́lẹ́ yìí nínú Ìsìlámù Ìsìládọ́jà kí ni wọ́n pẹ́lẹ́ yìí <laughs> ó lágara o muhammadu ò rí iná adébọparẹ́ nù ẹ̀ ibrahim ló bẹ̀rẹ̀ ẹbọ muhammadu ò muhammadu wá dé ó tún kàn mẹ́bọ burẹ́mọ̀ ẹni bẹ́ẹ̀ wà ní ibrahim muhammadu kàn mọ́ kò wá rí iná adébọparẹ́ nù ẹ̀. ó tún wá lọ tán àwọn ọmọ ìyá rẹ̀ orí parẹ́. ó tún lọ tán àwọn ọmọ ìyá rẹ̀ tó kọ kùránì ilé ẹsẹ̀ gbọ́mọdé kọ kùránì òun kàn ló ń gbúròó tiẹ̀ ni mo ò rí parẹ́ ẹ̀yin tẹ́ ẹ lómi lẹ́mù ẹ̀yin tí tẹ́ tẹ́ tẹ́ bomi láàmù tẹ́ wá rẹ́rẹ́gún ẹ̀yin wá fẹ́ bá parẹ́ àwọn òpònú ọmọ ọmọ tó sọ lẹ́nu sápò ìyàkọ́ àṣà àti yín tẹ́yìn lókè mọ ìkọjà mọ́ nǹkan kan làwọn Saudi mọ̀ ń ṣe yìí ṣé bọ́yẹn ṣe kò wọ́yìn lórí àwọn Saudi o àwọn ọmọ Muhammadu ni àwọn àbúrò Muhammadu àwọn ọ̀nà Muhammadu wọ́n máa ń gbé eégún àwọn eégún tẹ́yìn tẹ́yìn sọ pé àwọn ọmọ olóòórùn ni ṣe rí mọ́ bá bọ́ ṣe rí mọ́ kíláàsì eégún. àwọn òrè kan tiẹ̀ ń sun ẹ̀kọ́ eégún jò ní. ẹ àwọn òrè kan sun ẹ̀kọ́ eégún jò ní ẹ̀kọ́ eégún gbogbo wọn ẹ̀wò ẹ̀wò ẹ̀wò wọn àwọn tó sun ẹ̀kọ́ eégún bàbá wọn torí ẹ̀sìn. nígbà Muhammadu gan ó yá ẹ sọ fún mi ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọmọ olórí kunkun yìí ẹ̀yin wèrè lọ́ní tọpọlọ yín ti lọ́tẹ̀lì lákàyè kankan nígbà tí Muhammadu gba Ìsìlámù èrè mélòó ló sun ẹ̀kú mélòó ló sun kí ni Muhammadu sun gbà tó sun gba Ìsìlámù ilé ẹbọ tó sàpọ̀ yẹ báyìí kábà mọ̀mọ́dún ní ẹmọ túkọ́ ẹmọ túkọ́ ẹmọ túkọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí láyé sí ẹbọ ibi tẹ̀gọ́ sínú o ilé ẹbọ ọjọ́ sí gbogbo yẹn àforí balẹ̀ fún ẹbá lọ́lọ́ lẹ̀ sí ẹ̀sìn lọ́hùn kábà lẹ̀ ń sìn kábà lẹ̀ yín náà sìn ẹ̀sìn ọmọ pé àwọn sẹ̀sẹ̀ òkúta náà sìn ogun náà sìn sẹ̀gbọ́n náà sìn kábà lẹ̀ yín náà sìn orí yín kú ọpọlọ yín lọ kábà lẹ̀ yín náà sìn kábà lẹ̀ forí balẹ̀ fún tọ́wọ́ mọ̀ kó forí balẹ̀ fún kábà pé ọlọ́run ẹ̀ forí balẹ̀ fún nígbà tó bá fẹ́ kírun mọ́kànlú sí mi yẹn kan mọ́kànlú sí kábà ṣebí kò sí ibi tí ọsọ ọlọ́run sí kábà lẹ̀ yín náà sìn Hmm. ó kàn wọ́n dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọnù tẹ́ ẹ bá lọ sí tẹ́ ẹ bá lọ sí mẹ́kà ẹ̀yin ò kí observe tán ṣe ń bẹ̀ ẹ̀yin ẹ dẹjúlẹ̀ bẹ́ẹ̀ bá dẹjúlẹ̀ ẹ̀ rí mu ó ti ó ti ó ti ó ti àmọ́ tó ọmọ tí mo yà mí lẹ́nu àwọn àfa àwọn tí wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kiri mi tí wọ́n ṣe kàràkàrà kiri wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tẹ́kẹ́ àwọn tó lọ kọ́ ọmọ sí wọn lọ́dọ̀ pé ó yẹ ọmọ kọ́ lárábìkì wàláì <laughs> tó bá dé sáwọ́dì wàláì bí jù fún communicate <laughs> aláì fíjì wọ́n mọ̀ sọ tí wọ́n sọ arábìkì sí wọ́n mọ̀ sí olórí ibú gbọ́dọ̀ bí àwa náà máa tún jẹ́ ń bí. olórí burúkú ni wọn ó ó ó kó bọ́ ọmọ dùn mí nítorí fi mọ́ dùn mí rè máa gbọ́ tó fẹ́ dùn mí bọ́dà mi kan mo wà lólé mo wà lólé mo bá gbọ́ tí tó bọ́ ọmọ rẹ̀ wí ó bá ń gbé kí ó gbé gbé tíà níjọ náà mo bá gbé tíà wá ní alif alifajah alikẹjọ yìí alidomawu a n e, n bá a fàtí ẹ bá bá a gẹṣọ bí bá a dọba bù bá a bí n bu tá a ti ń tún kí n gbọ́ tí mo gbogbo ilé yìí tí n tún tún tún tún. mo yẹ kí mo yẹ kí ìbúdọ̀ tá a sì bọ̀dá mi lórí bọ̀dá mi náà ti fòkú fòkú ta fáfá lórí rí eh. bọ̀dá mi náà ẹkùn ni ó ti fòkú fáfá lórí rí nígbà táwa nígbà táwa lé wọ́n kọ́ wọn lábí. <laughs> Eh, wọ́n kọ́ wọn ní bá mi mú nta títún títún tọ́tọ́ tí. kí ni túmọ̀ bó kíní lẹ́yìn àìsàn kẹsàn-án túmọ̀ ẹ̀ fún mi náà ah, sáwà dé gbẹ́mọ̀ ni sáwà kẹ́mọ̀ sẹ́lẹ̀ tí tàà tí mo táwọn òfin kún tiwa ni tàà títún sáà títún anibadi jáde jẹun ẹ jẹ́ bọ́ pé bó bó bó mi ọmọ bó ohun tó dùn mí nìkan yẹn sand jẹun jẹun jẹun bí omi àlùjá <laughs> ọmọ kẹwàá náà ti kẹ. <laughs> ayi tó sì fọ́ fún mi ọmọ káwọn náà ṣe wọ́n kọ́ ọmọ ilé kílà náà gíga ga ó lè wò sí síbò kíní ìgbà tó kò nú ẹ̀sìn lásán kí àṣẹ lọ́bì ṣe wò kíní. bá a bí bum tá a ti tún sáàsì sun oh. dandindun. ó ń sáà níbi ẹni bí yẹn ju sílẹ̀ sílẹ̀. dandindun jimjimjim jomjomjom kọf kínkín kí ni tùmọ̀ kíní yẹn ẹ yẹ sọ túmọ̀ ẹ̀. so tí àwọn àfáà yẹn tó bá ń ká àwọn ọmọ wa ní kéwù gbogbo èrò ọgbọ̀n ọkàn wa ni pé ah, àwọn àfa yìí in fact hmm, tí arábù kan bá ṣe mistake wọ bí àwọn afọ mọ dábò ni wọn mọ dábò ni láwọn fídíò wọn sáwọ́dí ṣe bíbí ń wò ó ọlọ́run lórí íńtánẹ́ẹ̀tì ó wà táwọn fẹ́ bá arábù sọ̀rọ̀ wọn àmọ́ sanglish wọn ò bá arábù ní àìdíà ni. àbí pidgin gbọ́nglish ni. sáà <laughs> àwọn làbí bò ta ṣé làbí gbọ́nglish pidgin o <laughs> gbọ́dọ̀ ní àbí fight my loof àbí kí ni wèrè sọ́jọ́ sí sáà àwọn làbí gbọ́nglish. <laughs> <laughs> english láyé òye ìsìnkú làbíbù ìsìnkú làbíbù ní sórí yẹ yóò gbọ́ english bọ́dé bọ́dé sì gbọ́ ẹ̀ńtà pé láwa nílò ìṣe kátẹ́gùn lè wòrí yẹ <laughs> àwọn tó àtẹ́gùn bọ́dá lè wòrí wọn gan wọn ò gbọ́ english <laughs> yóò bá gan kò gbọ́ kátó ẹ̀ńtà tẹ́gùn rẹ̀ àtẹ́gùn rẹ̀ wòrí yẹ ó bọ́ adúlù gèlè tó nìkan mọ́ wé so ohun tí torí àwọn tí alimọ̀ ń kọ́ wa gan tá a rò pé à ah, wọ́n ní mọ̀ wọ́n ní gbogbo ẹ̀ àwo fídíò gbà tán dé Saudi ní táwọn ti ń kọ́ wa tàbí kọ́ wa láti bá a bí bun tá a ti ń tún àyíndomọ̀ àyíndomọ̀ gíhún. àwọn ọmọ tí ò lè dá Yorùbá ká èdè lù bàbá wọn. ẹ èdè tẹ ẹrẹ ìdá lọkọ wọn náà ẹyà ẹyà ẹbí tí àkọ wọn náà mọ basic ẹyìn wọ́n bọ àfa àtọ̀ mọ basic lọ́mọ mọ basic tó dé Saudi tó lè ṣèdè wọ́n tún wá ń sẹ́ ìran yín wọ́n á sẹ́ tó fowó ayé náà sí ọ̀nù wọ́n á sẹ́ǹkó nàìjíríà wọ́n ti wá ń kó fún wọn wá ní kẹlẹ́ wọn kéwú lọ́hùn. tẹ́lá ké lọ́hùn kí wọ́n lẹ́ẹ̀fi ṣe o lẹ́ẹ̀fi ṣe báńkì abẹ́ ìjọba ìjọba nàìjíríà. ìdí nìyí tí islam islam generally ṣe dáhùn yorùbá alákàbátara wọn pé islam ti wá wá pèsè ó takò western education ó takò torí wọ́n ti mọ̀ ah ẹ̀yin tẹ́kọ̀ kúránì kò ní dáa fún yín bọ̀dá kan ní pé kí ó ní kí mọ̀mọ́ gbé wọn sí pé mọ̀ wípé tòótọ́ ọlọ́run ó láàárọ̀ ànábì sí wọn ó ní kò ràn sára ń bì kò wáyé kẹ́ tàdé bí kílẹ̀ tà wá ṣe ń bì nígbà tẹ̀ pé tẹ́ wá ń parọ́ fún wa ó wọ́n mọ tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ kó tó bá ti jíjọ́ kan àwa tá à ń parọ́ fún yìí á jà máa wọn lọ wọ́n á sọ pé sórí ìrọ̀lẹ́ kan ìgbà kan tó ń bọ̀ wálé á sèrè. ìrọ̀lẹ́ ayé. wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ báyìí ìrọ̀lẹ́ ayé ti dé ni bí ẹni pé káyé parẹ́ lọ́la kí wọ́n á mọ̀ fòkè pé yes ọpẹ́ o ojú wo rìyọ̀ rí ayé lẹ́yìn àwọn kìrìsìtẹ́nì àwọn kan náà sọ pé ẹ èdè kékeré àmì six six six àmì seven seven seven oríṣiríṣi wọ́n ti mọ̀ pé ara làjú bá wọn lọ. wọ́n tún wá plan bàtà làjú lẹ̀. wọ́n tún wá kíbo Muhammadu ronú bóyá bóyá ó sì parí Muhammadu mi mọ̀ torí àìlóbọ̀ sọ pọlọpọlọ kò ronú pé ẹni tó bá di yẹ́ ẹ̀ báyìí coronavirus máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ara mu ò ní ṣí kò ronú ẹ̀ lẹ́ o ìyẹn dìstọ́pù àlà torí wọ́n ti lé alàpá kò ronú yẹn lẹ̀ kò ronú wípé ẹ tó adìyí ẹ báyìí China ó dictate yẹn kan báyìí nípa technology kò ronú pé láti ọdún báyìí báyìí sí ọdún báyìí báyìí bàálù ò mọ fò kíní kó wà tí ó pe bàálù kò ronú yẹn lẹ̀ kò ronú pé kíní kan wà tí ó jẹ mọ́tò kò ronú yẹn lẹ̀ kò ronú pé kíní kan wà táyé pé a mọ̀ pé kò ronú yẹn lẹ̀ kò ronú yẹn kan sọ́gbà po yẹn ṣùgbọ́n wá sọ̀rọ̀ pé tó bá yá a mọ̀ gbọ́n <laughs> wá sọ̀rọ̀ ìlọ́dí ayé pé tó bá ti yá kíní kó mọ̀ ṣẹlẹ̀ ó ti mọ̀ pé tó bá yá àpàdà gbọ́n bí tó bá ti ta ẹ̀sìn yìí káàkiri àpàdà gbọ́n òun náà wá wọnú ilé rẹ ìwọ tó kọ ẹ láàfà kàn ń lọ́ọ̀bì lọ́wọ́ àwọn afápẹ́ kí n ti wọn wo jájínjún bámbínbín tántántáń tíntíntín lọ́ọ̀bì lọ́wọ́ wọn. nígbà tẹ́ ẹ tá a bá kọ sọmáìsì orí àwọn mórí ọmọ wa pẹ̀lú èdè elédè nígbà làwọn ọmọ wa fẹ́ gbédè bọ́ndé lúrèwé wọn ó sọ èbò tọ́tún délé ó tún di tan tíntín tán tíntín tìyẹn ló ti aburú jù ìlú àwọn kan máa kodo ṣé bí mo ráwọn àfáà yẹn online akínwọlé àlè mú fídíò àfáà yẹn wọlé ah, ah. ní mo pọ̀ Ìlọrin ló wà ó wá ń gún kí lorúkọ ẹ̀ ó wá ń gún ewé ó léwu eléyìí ewé flọ́ṣà ó ní táti fẹ́ gún ewé flọ́ṣà yìí ó lórógbó márùn péré ní ẹ fi sí o ó ní torógbó ẹ̀ bá ti ju márùn lọ kò ní ṣiṣẹ́ o ó ní táyé ó ní ẹ̀pà akún kan péré ní ẹ fi sí ẹ̀ bá gún ewé yẹn kó tó lé ẹ̀pà akún kan péré ní ẹ fi sí wípé àṣẹnu rẹ̀ ní orógún márùn àti paakún kan sẹ́nu kùránì gbogbo àṣẹ wà kò sáṣẹ nǹkan nu kùránì bóyá nígbà tí ah, ah, ah, ẹ tàn wá ẹ tàn wá ẹ tàn wá ó sì ń dùn mí ẹ tàn wá nígbà coronavirus dé tí wọn àfa àjókòó kùránì jókòó kùránì wọn ti lé aláwù pa àbí sẹ́wọ̀n jókòó kùránì lé aláwù ni tí wọn fi wọ́n ti lé aláwù pa kó sì yẹn kánú kìíní yìí ìgbẹ́ ni ìgbẹ́ ìgbẹ́ ah torí kírénì àràfọ́dún yọmí ìyẹn ló dùn jù Muhammad wed ẹ̀jẹ̀ onítùmọ̀ lójú Muhammad ṣá àbí ẹ̀jẹ̀ onítùmọ̀ lójú àlà ẹ tiẹ̀ mọ ìyẹn tán ti pa fún àlà ní nọ́ọ̀tì sálárì jẹ́ tiẹ̀ tí ó sáà ń mú náà ní àwọn ọmọ ọmọ àlà ńlá ní ẹjọ́ àwọn ọmọ ọmọ àlà alájẹ̀lájẹ̀